عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أخرجه البخاري عبد الله بن عباس lọ́mọ́sàbá yọ́nú sí àti bàbá àtọ́mọ́ àti gbogbo àwọn ọ̀gá wa pátá wọn làwọn sọ̀hábà àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ọmọ akéwà nàbí. Ibn Abbas ní بعد أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن أبا واميتون معاذ بن جبل رضي الله عنه ànábì gbé mọ́àbù dìde kọ́lọ̀ jíṣẹ́ ọlọ́run nílùú tí a ń pè ní yamani yamani tìjọ́hún náà ní yamani tó ní iná o pọ̀fẹ́bọ̀ ìpè yamani tàná ó tóbi ju ìtí wọ́n ń pè ní yamani lọ́lọ́yìn ànábì ní lọ jíṣẹ́ ọlọ́run mẹ́ o ìtọ́lọ́run mi ń jẹ́ ìṣẹ́ èèyàn tí mi ń jẹ́ mẹ́dínà bíi dáhùn ọdún ilẹ̀ yámánì náà gbọ́ iṣẹ́ ọlọ́run látọwọ́ rẹ̀. ànábì wa ń sọ fún ẹni tí ń lọ jíṣẹ́ ọlọ́run ẹ̀dákan ẹ̀já dé o èyí sẹ́ni tí ń lọ tajà o èyí sẹ́ni tí ń lọ sóṣèlú o ẹni tí ń lọ jẹ iṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run ni mọ̀hábí náà jẹ́ yámánì síbẹ̀ náà kí làǹdàbí yìí fún ẹ̀ tàbí dáhùn àwọn tẹ̀lé máa ń lò wò ọdọwọ rẹ máa ro mọtàbọ sí fún ìyàdé bí yọ wá tẹ́wọ́ sọlọ pé Ọlọ́run ò rí ọmọ bí mo ti máa dé ìyá mi yẹ o. ìtàkì dá àwa dá àìmọ̀ sá bẹ̀rù ṣọ́ra fún èpè tẹni tó ọba tàbọ̀ sí bá tẹ́lẹ̀ ọ ẹni tí ń lọ sí ọlọ́run àtàlẹ́ ìkìlọ̀ eléyìí fún o ẹni tí wọ́n ń lọ wá ayé ńkọ́ ẹni tí ń lọ tajà ńkọ́ àti kéèyàn bẹ̀rù kéèyàn yan ọmọ ìdàkejì rẹ̀ jẹ́ o orí bọ́ ọba sábùsí fún yàn ọba fi wá kékọ̀ọ́ náà lé ọ lórí àdájọ́ nípa ìnáwó lẹ́yìn ìná á wà bẹ́ẹ̀ ìná lọ́ọ̀hì ṣèjà kò sí gàgá kan láàrin tọ́ba wí yìí àtọ́lọ́ kọ́ wí kọ́ sẹ́yìn o ẹni èèyàn bá sábòsí fún kọ́dà ẹlòmíì gbomi lójú ẹjọ́ gbomi lójú ọmọ ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ torí nǹkan kan tó lọ́n sí fún ọ owó gun ẹlòmíì ipò gun ẹlòmíì gbogbo ntọ́nà bá ṣe fún yà láti máa yọ lẹ́nu iṣẹ́ àbòsí o ẹni ọba wa lo ìkí ọlọ́run tọ́lọ̀ ṣe fún un àtòtòrí ẹ̀ tó sàbòsí fún ọmọ ẹ̀làkejì rẹ̀ àlejò níbẹ̀ ni àbòsí bá ké pọlọ́run bí olórí lọ́dà olówó àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ti ní ìgbọ̀wọ́ ọlọ́run ó lè má yá lógún ọdún àmọ́ yóò dé kéèyàn mọ́ wa pé á mọ́ wa pé ìrọ̀rùn yẹn ni ẹ̀ pé wọ́n ti ṣe báwọn iṣẹ́ èdè ni o olùwà máa yọ alábòsí lára nígbà míì kọba àgbà mọ́sẹ́kún tí ò ní rí ibi bọ́ mọ́. ìwọ̀n tí ń ṣe àbòsí lọ́nà tí wọ́n náà máa ọ̀kọ̀ọ̀kọ̀ ní fún onínú ọmọ màá inú rẹ̀. àkọ́dà àbòsí débi ìwọ́n tó jọ̀gá ń jẹ́ tó ṣe pé wọ́n ní òun pín àwọn ráìtì àti pírọ́fílẹ́jì kan fáwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ gbọ̀nyọ́ bá lẹ́tọ̀ọ́ sí ilé ọgbà jẹ́ nítorí pé ẹnìkan lọ mà ẹnìkan lọ mà ẹnìkan lọ fẹ́ràn ẹnìkan lọ fẹ́ràn ṣé ń ṣiṣẹ́ rẹ̀ níjó ẹ̀tọ́ rẹ̀ bá débi ọ̀tọ̀ sí i olùdùmọ̀ promotion bàbá tó kọ́kọ́ àkọ́mọ́tẹ́ ìpòmọ́tì rẹ̀ ẹ̀yìn abáṣà àbòsí fún tọ́ba bí wàá ké pọ̀ lọ́hùn léèyàn lórí ẹbí lọ́wọ́ dàrú sọ̀dọ̀ lọ́wọ́ àìlú gbogbo ọ̀ràn àbòsí ẹ̀dàpọ̀ ẹ̀já jìnà sí o àbòsí dúkìá ẹ̀mí nǹkan pààyànpọ̀ ẹ̀mí méjì náà ní ọ̀sẹ́ni kẹta lọ́mọkọ́lọ́mọ bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn o ètò ọ̀dàgbà wúmọ lójú náà èyí tí ọlọ́run mú owó láyé tó tẹ́wọ̀ kó ọ̀dà àwọn èèyàn ọmọ ẹ̀kọ́ tó wọ̀ ní wọ́n mọ̀ kó lé nǹkan lọ́dọ̀ rẹ̀ àbòsí náà lò. Gbogbo alábòsí pè tètè gbọ́ ọgbà torí pé àbọ̀ àbòsí ọ̀dà ara àbọ̀ rẹ̀ lọ́lẹ́kẹ́ni tó gbòsí ó ké pọ́ lọ́ọ̀ọ́ ànábi ní kò sí gàdá kan láàrin tọ́ba wí àtọ́lọ́ lọ́mọ́ta sọ àgbẹ̀ àdúgbò o. aṣọ àlàyé gbogbo ní tí a ti ń kà lórí ọ̀rọ̀ ajẹ́lẹ̀ sábòsí. الظلم من أقبح الخصال التي لا تصدر إلا من نفس متجبرة متكبرة àbòsí ṣíṣe ẹnu tí ọ̀dà àwọn obìnrin yẹn ló wà wù inú òòyà tí ó ètò wọn pé àbòsí wọn dá jàǹbá ni wọn ìka ni wọn àròyìn tí ó ni wọn tí ó rẹ ní ọba gbọlọgbọ ọmọ pàǹtí àwọn لا تبدو إلا من نفس متجبرة متكبرة àfa lẹ́nìkan sì ní sábòsí àfi bó tilẹ̀ wọ́ ma ìdọ̀rẹ́ lé lójú ń bẹ láàyè owó lógun ni ọ̀la lógun ni ipò lógun ni ọjọ́ rẹ̀ lójú náà kò sì mọ̀ pa àánú ọlọ́run lòún kàn rí gbà èsì pé tòun yàtọ̀ wẹ̀ndé ń bá ń sàbòsí kò fura sí rẹ̀ ìgbéraga ń bẹ lára rẹ̀ ni o ìjọ rẹ̀ lójú ní múlẹ̀ sàbòsí o. ناظية عظمة عظمة الله وشدة عقابه أرانتين فيما تنفع بسيطة سنو lẹ́yìn ìgbéraga ẹ̀rọ tó gbàgbé pé bó tilẹ̀ kó tó ọlọ́run tóbi gan lọ. Bí wọ́n bá rántí àwọn kan wọ̀nyí, ni máa kíyàn. Ẹ bá fẹ́ wò pé àwọn ta lọ sọ báwọn tó yẹ gbé àfẹwà gbogbo bọ́lọ̀ bá ní ojú ọ̀nà wọn. bẹ́ẹ̀ máa rẹ ti bọ́lọ̀ ti tóbi ìdí káàbùsù ọlọ́mọ ṣe wà lálábùsù. wọ́n ṣì ń dá dàrí kọ́ọ̀bì lẹ́yìn ó sì rẹ ti bí ìyá ọ̀nà ìyá ọ̀nà bó ti lé tó ìyá ọ̀nà tiẹ̀ kó má fi ṣàkóso yìí. حرمه الله سبحانه وتعالى لتمام عدله على نفسه àbòsí yìí ó burú débi pé ọlọ́run lóun gan-an tóun da gbogbo wa tó yẹ pé bóun bá ṣàbòsí kọ̀tẹ́ ni yóò mú un wá lóun ní ṣàbòsí fẹ́ dà dédé lòun ṣe láàrin àwọn tó ń dà. wọ́n yàrá ẹ̀hún muharraman bẹ́yìn àìbáyìí ó tún wá ṣe é ní haramu kò ṣe é léwọ̀ láàrin àwọn ẹ̀dá tó dáná wọ́n wá da àléyìn àwọn àṣẹbí ìdẹ wọ́n wá da àléyìn àwọn àṣẹbí ìdẹ èyí ò ní kankọ́ olùwà tó wá lé rí pé ẹni abákùlù àbòsí fún tí ọ̀pá sí ìyá tó lé òǹtọ́jú rẹ̀ kalẹ̀ bálábòsí o lọ́mọdé wáyà alùpàwà àwọn àti ìdá àlùmọ́nì àdúgbò alákọ̀ọ́kọ́. التغليب في تحريم الظلم والترهيب منه owó tá a kà yí àkàdédò àgbégbárò àkàdédò àbájì ó tó kàyún àkáyà ìkùránì máa lè tọ́lì ní nàìjíríà ṣàmì ní wàdà ṣẹ̀dí ẹ̀yìn pọ̀. ìfààní gbogbo eléyìí jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ àbòsí ṣíṣe ọ̀rọ̀ tó le ni o tó sì yẹ pé yẹn ọ̀tá ọ̀tá ọ̀tá tó ní àbòsí o. Bàbá mi àtẹlẹ́ kejì, ànàdá àwọn tẹ̀lé ọ̀dùnú mi kò tẹ̀lé bá tó ń àlẹ́ àbọ̀ yìí. Àtúntẹ́ni tí o bò sí bá wí bàbá bẹ̀rẹ̀ lọ́n pé kó ṣe ẹbí lọ́wọ́ ọ̀dà ló Lè sọ fún Mọ̀háàbù kọ́dà ń tí Mọ̀háàbù lọ bí ṣe ọlọ́run, ẹ̀dẹ́ lọ bí ṣe ọlọ́run ọlọ́gbìnà sábò sí bí síbẹ̀ náà ànábì sọ náà láti kọ́dà má jẹ́ kí owó ògùn wọn náà tó máa rẹ̀ lọ ẹ ọmọ pé ìmọ̀ náà lòún ní lógún yẹ ìsàbò sí ọ̀fọ̀ sábò sí fáwọn ọmọ tó wò má sábò sí fáwọn tó ń ṣe wá sí fún náà bọ́lọ́mbà ti wí náà ni ó wí fún wọn má wí bẹ́ẹ̀ lọ má ti fẹ́ lókun fún wọn má kó bá wọn lọ́dọ̀ ọlọ́run àbòsí náà ní ká bọ́ orí tó yẹ wọ́n wí fáwọn tí wọ́n ń wò pé òun yóò sọ wa sọ́nà ọ̀dàgẹ́ ọmọ wì àbí kó torí nǹkan kan kó wí tọ́lọ́mù òbí gbẹ̀yìn abáfẹ́ àbọ̀bà ẹni ọba sábòsí fún kọ́dà àwọn tó sì lọ́nà náà ìjọ tí wọ́n bá wá bá ìjọ tí wọ́n bá rí pé yé òbí wọn bá wọn dé báwọn náà bá pé kọ́ lọ́nà lórí ọjà wọn. ẹ̀rọ gbogbo ntẹ̀yìn bá ń tẹ̀. àtúmọ̀ ọlọ́run kí látàmẹ́lẹ̀ ń tẹ̀ lọ bá bá àtẹ̀lẹ̀ ọ̀jíṣẹ́ ọlọ́run tí wọ́n mẹ́ta bù sí. pẹ̀lú pé kọ́sẹ̀ tẹ̀ níbi káwọn ti lọ bẹ́ẹ̀ tẹ́ ń tajà ẹni tí ń rajà ẹni tí ń sòṣèlú ẹni tí ń jẹ ìka ayé kan ọ̀bọ̀ àwọn èèyàn sí o ṣàbò sí o. bàbá yẹn pín nǹkan fáwọn èèyàn ẹ̀yìn o wọ́n sọ jíjẹ o gbọ̀nà àbùsí àti ńlá àti kékeré rẹ̀ وأوفاه لما تعصوا به وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم